ẹ jẹ́ ń sáré wò bóyá mo tiẹ̀ lè rí mi ò séèfù nọ́mbà ẹni yẹn ehm, ẹ jẹ́ wò bóyá mo lè rí. Hmm. anyway ìyẹn ò necessary èyí tó necessary ni ta ló mọ code number Togo ẹ́n mi gbọ́ kí n fi ìyẹn wá kíní yẹn jáde ní orí WhatsApp kí n fi wá jáde níbí báyìí. plus two two eight. Hmm? àbí mo ti sèfù nọ́mbà ẹni ni anyway tí n bá gẹ̀ẹ́tì ẹ̀ bóyá màá display conversation mi àti ẹ̀ fún yín ok so ẹ̀yin amadíyà <laughs> mo tún ń retí irọ́ mi ìtẹ́tùn pa ṣé ẹ ti gbọ́ irọ́ ọ̀gá yín là ń kà jáde lọ́wọ́. ẹ̀yin náà máa fi rọ́ ọyín kún un so ayé ń gbọ́ ayé ń gbọ́ báyìí irọ́ ọ̀gá yín ni mò ń kà lọ́wọ́ sẹ́ ẹ̀yin náà tó wá ń fi irọ́ ọyín kún un ìjọ amadíyà nàìjíríà wọn ò sọ pé tí àwọn kọ́ ni mò ń kà wọn ò sọ bẹ́ẹ̀ ẹ tún wá fẹ́ máa fi dúdú ẹ fẹ́ máa fi rújúrújú ẹ fẹ́ fi kún ọ̀rọ̀ fáwọn èèyàn yín. ṣé kìí ṣe tí àyìn ni mò ń kà tí àyìn ni mò ń kà o wọn ò tẹ̀ ní Saudi Arabia o wọn ò tẹ̀ ní Nàìjíríà o jẹ̀míyàtù ahamadiya lè ṣá àti lè Islam làhọ́ àwọn ni wọ́n tẹ̀ jáde o ok àdéhùn tí mo ṣe pé màá sọ di pdf màá fọwọ́dù ẹ̀ sí yín nínú ọ̀sẹ̀ yìí pẹ̀lú ògo Allah títí ọjọ́ tuesday ọwọ́ apẹ́ parí wednesday kí àáfàá yẹn òun náà ń gbọ́ mi báyìí òun wò mí báyìí kọ́ máa retí the whole pdf mo wulẹ̀ ti sẹ́ndì àwọn abalabi súra rẹ̀ tá n kà mo ti sẹ́ndì ẹ̀ sáàfàá yẹn already so ọwọ́ parí sì ni abalabi súra yẹn wà but the old text the old text inshallah màá sẹ́ndì ẹ̀ sí yín tọ́yìí ẹjẹ́ àtẹ̀wájú. Mirza Gulam Ahmadu ẹni tí í ṣe ànábì ńlá ìjọ Ahmadiyya ẹni tí í ṣe òjíṣẹ́ ńlá fún ìjọ Ahmadiyya ẹni tí í ṣe atẹ́sìn ṣe òpin ayé fún ìjọ Ahmadiyya. ẹni tí í ṣe jésù kristi ọmọ maria ìjọ amadiya tó tún wá jẹ́ maria gangan fún ìjọ amadiya ó ní Allah subhanahu wa ó bá òun sọ̀rọ̀ ó bá òun sọ̀rọ̀ nínú súra al ó ní Allah pé. kọ́ọ́là innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahidun. ohun tó sọ yẹn ó jí mú ni ó jí mú látinú alukur'an alápọ̀nlé. Al ibi tó ti jí mú ibẹ̀ nìyí. ó jí mú nínú súra Fussilat Quran forty one ayẹ lẹ́ẹ̀kẹfà ibẹ̀ ló ti jí mú ẹ jẹ́ aka ibi tó ti jí mú jáde. Allah subhanahu wa ta'ala sọ pé kúl innama ana basharun mithlukum. يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروا وويل للمشركين ó wá lọ jí abala kan nínú abala àyà ó di mú fún ìjọ rẹ̀ ìjọ amadiya. ṣé ẹ mọ̀ pé nínú exam hall ẹni tó bá fẹ́ máa jí akẹgbẹ́ rẹ̀ kọ ìkọkúkọ ni wọ́n sábà máa kọ ọ́ lẹ̀ torí para wọn ò ní balẹ̀ ok ẹ jẹ́ àwọn ohun tó ṣẹlẹ̀ sí Mirza Gulam Ahmad ńgbà tó fẹ́ jí àyà yìí mú ẹ wo kínní dáadáa kẹ́límà wo ló bẹ̀rẹ̀ kúl kúl ẹ wo ti Mirza Gulam Ahmadu kẹ́límà wo ló bẹ̀rẹ̀ kọ́ọ́là àbẹ́ẹ̀rí ni a ti fi àpótí pupa atọ́ka pupa àti fi ṣe ìyàtọ̀ rẹ̀ ok mo fẹ́ sọ implication tó wà láàrin cool àti kọ́là fún yín implication tó wà láàrin cool nínú àyà yìí àti kọ́là. ní ti àyà alukur'an ní ti aya alukur'ani ó ní kúl kúl sọ pé nítumọ̀ rẹ̀ sọ pé innama ana basharun abara ni mo jẹ́ mithlukum bí irú yín kúl sọ pé innama ana basharun abara lèmi mithlukum bí irú yín ẹ̀yin náà abara nìyí èmi muhammadu náà abara lèmi náà ènìyàn nìyí ènìyàn lèmi náà yuha ìláyà tí wọ́n ń fi wáàyí ránṣẹ́ sí tí wọ́n ń fi wáàyí ránṣẹ́ sí. Si anamá ìlàhùkùn wípé ọlọ́run yín ọlọ́run tẹ́ ẹ gbọ́dọ̀ jọ́sìn fún ìlàhùn wáhìdùn ọlọ́run ẹyọ kan ni o torí pé ọlọ́run ọba pọ̀ ní ayé ọlọ́run ọba ṣe kí ni ọ̀pọ̀ láyé ọ̀tọ̀ ni ọlọ́run Ògún Ògún lákàáyé ọ̀sìn mọ́lẹ̀. òun lómi ń lé fẹ̀jẹ̀wẹ̀ fi mọ̀rìwò kí mọ̀rìwò bora ọlọ́run kanu lọ́dọ̀ àwọn tí wọ́n ń sìn Ọtọ ni olójú orógbó ọkọ̀ ọya ṣàngó ọlọ́run kanu ọ̀tọ̀ ni ni ọya fún ara rẹ̀ aya ṣàngó ọlọ́run kan nìyẹn náà kọ́dà ọ̀tọ̀ ní gúrú màrájì ọlọ́run kan náà ni òun náà àbí bẹ́ẹ̀ kọ́ àwọn kan tún sọ ànábì ọlọ́run di ọlọ́run mọ́ra wọn lọ́wọ́ Isa ọmọ Mariam òun náà tún ṣe kíni òun náà tún dọ́lọ́run lọ́dọ̀ tiwọn òun ò wulẹ̀ péré ẹ̀ lọ́lọ́run àwọn ni wọ́n sọ́dọ̀ ọlọ́run òkè àti àwọn òòṣà míì táwọn èèyàn ń bọ aláwo á fi ara rẹ̀ rinlẹ̀ wípé kódà tọ́lọ́run bá pọ̀ láyé lọ́dọ̀ yín ọlọ́run tó jẹ́ òdodo tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́sì fún mélòó ni wáhìdùn kí ni ìtumọ̀ wáhìdùn ẹ̀yọ̀ kan títí dé parí àyà yẹn òkè ẹ jẹ́ wá padà síbi ìbẹ̀rẹ̀ àyà yẹn kẹ́ ẹ mọ implication tó wà ń bẹ̀ in compare with ayati Mirza Ghulam Ahmad kalima kul, kalima kul, sọ pé ó ti fi hàn wípé Allah subhanahu wa ta'ala ló pa ànábì rẹ̀ láṣẹ pé kó sọ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ti fi hàn wípé ẹni tó rán ànábì Muhammadu níṣẹ́ sallallahu alayhi wa sallam òun ló pa á láṣẹ pé sọ sọ pé abara ni mí ẹjẹ wa lọ rìvíù ti Mirza Gulam Ahmadu kọ́ọ̀là ó sọ pé ìtumọ̀ rẹ̀ kọ́ọ̀là ó sọ pé anama inama ana basharun. abara ni mí bí irú yín yóò won ìláyà tí wọ́n ń sọ wá yìí kalẹ̀ fún mi. annama ila ilahu wahidun pé dájúdájú ọlọ́run yín tẹ́ ẹ gbọ́dọ̀ jọ́sìn fún ẹyọ kan ni. ok now kọ́ọ́là ló bẹ̀rẹ̀ rẹ̀ ó sọ pé ó ti fi hàn wípé ọ̀rọ̀ yìí ó ti dojúrú ṣé ọlọ́run ni ẹni náà tó sọ̀rọ̀ yẹn ni àbí Mirza Gulam Ahmadu fúnra rẹ̀ ló sọ ọ́ torí pé èyí gbé ntẹ́nìkan sọ wá ni ó gbé ntẹ́nìkan jẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tẹ́nìkan jẹ́ ló ń sọ nǹkan tẹ́nìkan jẹ́ ló ń sọ pé kọ́ọ́là ó sọ pé abara ni mí ẹnìkan ni ní ti ayálùkùránì ó fi hàn wípé ọlọ́run ọba àlekè ọlá ó pa ànábì rẹ̀ láṣẹ pé kó sọ pé yàtọ̀ ń bẹ láàrin méjèèjì. kọ́là tó wà níbi ìbẹ̀rẹ̀ àyà àti Mirza Gulam Ahmadu ó ti fi hàn pé òpùrọ̀ ni. ó ti fi hàn pé kí ni o òkùrọ́ ni ó fẹ́ lo àyà yẹn fúnra ẹ̀ ni láti lè sọ̀rọ̀ ẹ̀ di ẹni tí ń gba ìmísí àmásìrí ẹ̀ wá tú pẹ̀lú kọ́ọ́là ẹni tó ní kọ́ọ́là lẹ́ni tó jògìṣẹ́ nínú àyà tiẹ̀ ẹni tó ní kọ́ọ́là lẹ́ni tó ṣe kí ni o tó jẹ́ ògìṣẹ́ nínú àyà tiẹ̀ nínú àyá ani ó hàn pé ànábìwá Muhammad òun òjíṣẹ́ náà torí pọ́lọ̀ ló pa pé kó sọ pé kúl ìjọ amadíyà ṣe ti gbọ́ báwọn Ahmadu alikazab ànábì Ijo Amadiya, Ojise Ijo amadíyà Jesu kristi Ijo amadíyà Maria Ijo amadíyà ọlọ́lọ́run sọ àyà kalẹ̀ fún òun wípé láyé àmásùhù ìlàlímùtọ́ harun láyé àmásùhù ìlàlímùtọ́ harun ìjọ Amadiya, ọ̀gá yín ànábì yín ó tún jalè àyà yẹn ni ó jalè rẹ nínú súra àlùwákíà Quran fifty six àyà seventy nine ibẹ̀ ló ti jalè rẹ nítorí pé bẹ́ẹ̀ láti rí kà wípé Allah subhanahu wa sọ pé ó lọ gbé odidi àyà yẹn nínú Quran ó jí i ó ẹ̀ gbé e fún ìjọ rẹ̀ ìjọ amadiya ìjọ Amadiya ẹ bẹ̀rù Allahu. Mirza Gulam Ahmadu Al-Kazab ògbólógbòó òpùrọ́ ànábì ìjọ Amadiya. òjíṣẹ́ ńlá ìjọ ahmadiyya jésù kristi ìjọ ahmadiyya maria ìjọ ahmadiyya ó lọ́lọ́run tún sọ àyà kan kalẹ̀ fún òun fún ìjọ òun ìjọ ahmadiyya nínú súra rẹ̀ al wípé kúl inna huda lọ́ọ̀hì huwalé huda kúl inna huda lọ́ọ̀hì huwalé huda ó dìímú ni o. ibi tó ti jí mú òun ni súrà àlìbákọ́rà Quran two aya one twenty ibẹ̀ ló ti jí mú súrà àlìbákọ́rà Quran two aya one twenty níbi tí Allah ti sọ pé wàláńtàrídọ́ àǹkálì yẹ̀húdù wàlánàṣọ́rọ́ àtàtẹ̀tẹ̀bí àmì látàhùn kúlì inna hudallahi huwal huda walaini tabata ahwaahum ba'da alladhi ja'aka minal ilm ma laka minallahi min waliyyin wala nasir ma laka minallahi min waliyyin wala nasir ó wá sínú odidi àyà náà ó lọ fa kul iná huda lọ́ọ̀hì wàlẹ̀ huda ọba lọ fàyọ ó jí ọpa eré tiẹ̀ níbo ló ń gbé lọ ó lóun gbé lọ bá ìjọ ọ̀hún ni kí ló kọ ọjọ́ rẹ náà ó níjọ amadíyà ni ó wá fi lọ compose ó fi lọ hun súra rẹ̀ tó pè ní súra al mirza gulam ahmadu o má jalè mọ́ o olè yìí tó jà yìí ó lágbára o ẹnìkan kì í jarú rẹ̀ kó kúure o ò sì wulẹ̀ kúure náà. mirza gulam ahmadu alikazab ó tún jalè àyà míì nínú alukur'an. ó jalè rẹ̀ fún ìjọ rẹ̀ ìjọ amadiya sínú súra rẹ̀ súra alista ó ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun wípé wàkọ́ọ́lù láúlá nùzílà alárọ́jùlín mìnàlíkọ̀rìyàtàìní àvìm wàkọ́ọ́lù láúlá nùzílà alárọ́jùlín mìnàlíkọ̀rìyàtàìní àvìm ọjà lè ẹ̀ ní o ọjàlé rẹ̀ nínú súra azukruf quran forty three verse thirty one quran forty three verse thirty one ibẹ̀ ló ti jalè rẹ̀ ohun tọ́lọ́wọ́n ọba àlékè ọlá sọ rèé o wàkọ́ọ́lù láwùlà nùzílà lẹ́kùrọ̀ àánú àlárọ́jù lẹ́nu mìnàlẹ́kọ́rí yàtá ìní àbíyé. mirza gulam ahamadu alikazab òjíṣẹ́ ńlá ìjọ amadiya ànábì ńlá ìjọ amadiya jésù kristi ìjọ amadiya maria ìjọ amadiya ńgbà fẹ́ jí àyà yìí ó wá lọ yọ hazal ọyọ kúrò báwọn minali kọ̀ọ̀rì yàtẹ́ ní o ó ti wa yọ hazal Qur'an kò gbé ma, àlẹ́ tí bá ma ń nkan wo ara wọn ìbalẹ̀ ìkọkúkọ ni wọn ma kọ hazal Qur'an wàkọ́ọ̀lù àwọn èèyàn sọ pé wọn sọ pé láwùlá nuzila hazal Qur'an ìbámọ̀ sì dá o. kó sì jẹ́ pé wọ́n sọ àlùkùránì yìí kalẹ̀ àlárọ́jù líní àbí ní mínàlíkọ́rí yàtọ̀ ìní kó sì já sí pé wọ́n sọ àlùkùránì yìí kalẹ̀ fún ọkùnrin ńlá kan nínú ìlú méjì yálà ní Mẹ́kà tàbí ní Màdínà kó má jẹ́ ànábì Muhammadu ni wọ́n sọ àlùkùránì kalẹ̀ fún ọ̀rọ̀ alukurani ni wọ́n ń sọ pé ìbámasì dá o kó jẹ́ pé ẹlòmíì yàtọ̀ sí muhammadu ni wọ́n sọ ọ́ fún òun wá lọ gbé ọ wá lọ àyà yẹn ọ wá lanu zila ìbámasì dá o kó sì jẹ́ pé wọ́n sọ kí ni wọ́n sọ kalẹ̀ rí ojú olè jọ amadíyà ẹ ti rí báyìí kó sì já sí pé wọn sọ ọ́ kalẹ̀ fún ọkùnrin ńlá kan nílùú méjì kí ni nǹkan ọ̀nà náà tí olóòkọ ni <laughs> ó ṣe ìdígàmù yẹn ó fi yẹn pamọ́ ó ṣe ní ntàgbà fi jẹ̀kọ abẹ́ ìwé ló wà àṣírí ẹ̀ ti tú.